أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أونك يا معين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا هو الذي قال في كتابه المنزل على سيدنا محمد بن عبد الله والفجر وليال العشر والشفع والوتر صدق الله العظيم إلينا ما بك ولا رأي كابو سورية يتوى الحكمة الحكمة لتو tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ alálùbáríkà tá ń pè ní iléeṣẹ́ Orísun tó máwò tí ń máwòrán tí gbogbo ẹ̀ sì mọ́lẹ̀ kedere ọlọ́mọ ba iléeṣẹ́ náà jẹ́ bàbá wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ wọn ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn ṣùgbọ́n orúkọ tèmi ní Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yìí náà ni bàbá tí wọ́n wà ń kalẹ̀ báyìí láti dá wa lẹ́kọ̀ọ́ bàbá fatah Sheikh al-Imam al-Khalifa Muhammad Kamil Muhammad Lawal Garu bàbá ẹ bá ń sálàmù sáwọn ará ilé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu ha adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ bàbá tí a bá wo oṣù ojú ọ̀run a rí wípé oṣù sẹ̀lẹ̀kádà ó ti tẹnubọ́po ẹni kó ti parí lẹ́ni gangan ni dùlẹ̀híjà máa bẹ̀rẹ̀ dùlẹ̀híjà tá a wá wì í ó wá láwọn ṣẹ́ olóore tá a gbọ́dọ̀ máa ṣe nínú ìdí nìyẹn tá fi ní pé kí ẹ wá bá wa yànnà náà fún gbogbo àwọn tí ń wò wá lé wọn á lè yìí pé oṣù ńlá kan tó ti dé o tá à ń retí ọdún ńlá nú ẹ bàbá bisimilahi. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim amin adapẹ fún Ọlọ́run a sì tọrọ kí àtìgẹ fún anabiwa muhammad àlékún kẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run kó máa bá àwọn sábẹ́ àtàwọn ìyàwó àtàwọn ọmọ ní Muhammad sallallahu alayhi wa sallam ní àìní gbara lásìkò gẹ́gẹ́ bí àyà tí àwọn sheikh wa ọwọ́ àdúrà tí wọ́n fi wọlé òun náà ni ọ̀rọ̀ dálé lórí pé bisimilahi rahman rahim walfajr walayalin ashir washafi walwatir walayli iza yasir kọ́dàmú lèsè hijr ọlọ́run bá ní èyí tí a fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ òun náà ni pé oṣù solhijjah tó bẹ̀rẹ̀ léni yìí gẹ́gẹ́ bí òǹkà tá à ń bá látìgbà tí a ti ṣọdún ìtúnu àwẹ̀ hmm. àfi tí ó bá tún jẹ́ otherwise láti Saudi lọ́hùn ah, àmọ́ bí oṣù náà ṣe wá bẹ̀rẹ̀ yìí alukurani ta kàálẹ̀ kan ni ọlọ́run sọ fún wa pé wàlfàjọ́rù ọlọ́run ní òun búra pẹ̀lú àfẹ̀mọ́jú ẹ̀já wí báwọn náà wàlà yálì àṣírí àti òru mẹ́wàá tí ẹnu kò pé ọjọ́ mẹ́wàá sòlẹ́hìjà yìí náà ni hmm. eléyìí wá ní pé nínú ọdún ìnàláà akhtara mina sana salasa asharat àwọn ọjọ́ mẹ́wàá lọ́nà mẹ́ta kan lọ́lọ́run ṣàlẹ́ṣà nínú ọdún àkọ́kọ́ nú ẹ̀ ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù ojú ọ̀run oṣù àkọ́kọ́ ìyẹn muharram nítorí kí lọ́lọ́run ṣe ṣe ọjọ́ mẹ́wàá ní àkọ́kọ́ ní lẹ́wọ́ṣà ni pé torí ọjọ́ aṣura tàmọ̀ sọ́jọ́ káyókáyó mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì òun ni mẹ́wàá tó gbẹ̀yìn ramadan torí kí lọ́lọ́run ṣe ṣàyẹ̀yìn lẹ́ṣà òun náà nítorí òru laylatul qadr ẹlẹ́ẹ̀kẹta òun wá ní èyí tí a bẹ̀rẹ̀ yìí nítorí kíni nítorí ọjọ́ àwọn ọjọ́ eh, yàmù eh, tarwiya ọjọ́ mìíná yàmù arafa, ọjọ́ arafa, àtọjọ́ tí a gun ẹran tá a ṣọdún èyí tó wá kàn wá ni pé bọ́dún bá wá ń bọ̀ báyìí bá a ti ń kà pé sòlẹ́hìjà bẹ̀rẹ̀ lónìí oríṣiríṣi ìmúra kalẹ̀ làwọn èèyàn máa wá ṣe ṣùgbọ́n èyí yẹ ká fi ṣera wa láǹfààní ni wípé ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí ó fi ń da wọ́n ní anabi muhammad sallallahu alayhi wa sallam ani ibn abbas ani nabiyyi sallallahu alayhi wa sallam ana okal wọ́n lára bí sọ wípé ibn abbas ló gbà wá wípé anabi sọ báyìí fún wa wípé al-yawm alladhi ghafara allahu fihi li adam alayhi salam awwal yawmi min anabi adam gbogbo alagbọ́tàn ni pé mọ̀ ṣe báyìí nínú ọgbà alìjánná tí ṣètánì sì tàn wọ́n tí wọ́n ṣe tó tara bẹ́ẹ̀ ṣẹ́ lọ́hùn níjọ́ tọ́lọ́run bá wá nítọ̀ mo foríjì ọ́ àyájọ́ ọjọ́ àkọ́kọ́ òní tí ń ṣe sòlẹ́jà lọ́lọ́run ṣe wọn ni mọ́ńsọ́ mọ́sálì kàlíyàm gàfọ́rọ̀lá ùlàhùkù lazamb ẹni bá wá gbìyànjú tó gbà àwọn ẹjọ́ àkọ́kọ́ ọlọ́run ṣàmójúkú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tí ò bá ti ní padà sí díẹ̀ mọ́ ọjọ́ kejì wọ̀lẹ́yọ́ mọ̀sáàni ìsìtàjábọ̀láhù dùn àyúnus anábì yúnus aleyhi salatu wa salam tí a gbogbo a gbọ́tàn rẹ̀ pé ẹja gbé mi ó ń bẹ nínú ẹja fún bí ọjọ mẹta ni Ọjọ tí ọlọ́run bá wá gbàdúrà rẹ̀ nígbà tóun náà mọ̀ pé tọ̀ òun lòun ṣẹ̀ la ilaha ha anta subhanaka inni kuntu minas salimin ọjọ́ ni àyájọ́ ọjọ́ kejì ni ọjọ́ náà ni ọjọ́ tó ṣe pé akharajahu min batinil hut ọlọ́run wá gba àdúrà rẹ̀ ọlọ́run ní kó jáde kò nínú ẹja man sọmọ zalika al-yawm kana kaman abadallaha ta'ala sanatan lam ya'sillaha fi ibadatihi tarfata ayn. ládàá tí ẹni tó bá gbà àwọn ẹjọ́ kejì bá ní ni pé ẹni tó sin lọ́wọ́ bá fódìdí ọdún kan gbáko tí ò ṣẹ́ lọ́wọ́ bíi ti wù ọmọ níbẹ̀ láàrin ìṣẹ́jú kan òní ládàá tọ́lọ́wọ́n fún irú ẹni bẹ́ẹ̀. tá bá wo ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni a aliyamu thalis alladhi istajaba Allahu fihi du'a zakariya alayhi salam anabi zakariya ọjọ́ ọjọ́ kẹta rẹ̀ ọlọ́run gbàdúrà àti tiẹ̀ náà torí pé ó dàgbà kó tó bímọ àmọ́ gbàtọ́ ọlọ́run ó ṣàánú rẹ̀ pé tọ́yìn bùn ọlọ́mọ àyájọ́ ọjọ́ kẹta yìí náà ni mọ́nsá mọ́sálì kàlíyàm istajaba Allahu du'a àhù bí wọ́n bá gbàwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ kẹta yìí náà ọlọ́run ó mọ̀ gbàdúrà tiẹ̀ náà òun la sọ pé ó ṣe déédéé ọjọ́ tí wọ́n bí ànábì isa aleyhi salatu wassalam. aleyhi salatu wassalam eh. bàbá kó tó di pé ẹ máa ṣàlàyé ìyẹn lẹ́kùnrẹ́rẹ́ hmm. fún àwọn tí ń wò wá ńlé torí pé ètò tẹ́ ń gbádùn ní àlè hekimot á lọ sókè lọ́hùn nísìn bàtà bá padà dé bàbá wọn wà á ní ẹ̀yàn ni wọ́n tún wá yàn nàna rẹ̀ sí ju bí wọ́n ti ń ṣàlàyé ẹ lọ ẹ rí i pé ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n ní àràtọ́ lọ́wọ́ bá mi dá ń bẹ̀ ọlọ́wọ́n gbọ́dọ̀ ẹnì wà ẹ já lọ sókè lọ́hùn.